إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواجد lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú tíra al-Aqidatul Wasitiyyah afán tẹ̀síwájú wọ́n ni wala sallallahu alayhi wa sallam fil qiyamati salatu shafa'at tó bá di jẹ́gbẹ̀ ìdàkìyàmà anabuwa Muhammad sallallahu alayhi wa yóò ṣe ìṣìpẹ̀ mẹ́ta kan tó ṣe kóhùn nìkan ló wà fún nínú gbogbo àwọn ànábí ọlọ́wọ́n bá nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá kí ni nǹkan tí a ń pè ní aṣàfáà òun ni tí àwọn Yorùbá ń pè ní ìṣìpẹ̀ ọ̀hun ni kéèyàn lo ipò téèyàn ní lọ́dọ̀ èèyàn kan láti lè fi gba dáadáa kan lọ́wọ́ ẹni yẹn fún èèyàn kan àbí ipò téèyàn ní lọ́dọ̀ èèyàn kan láti lè fi ti aburú àbí kan kúrò fún èèyàn kan eléyìí ni wọ́n pè ní aṣàfáà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní man yashfa' shafa'atan hasanatan takun lahu nasibun minha èyí tó bá fi lè ṣe ìṣìpẹ̀ dáadáa yóò ní pín bẹ́ẹ̀ bákan náà ni tó ṣíwé ìṣìpẹ̀ abú òun ló ní kífìlú bẹ́ẹ̀ yóò ní pín bẹ́ẹ̀ ló fi jẹ́ pé Kala fẹ́ ṣe ìṣìpẹ̀ a gbọ́dọ̀ ṣìpẹ̀ èèyàn níbi nǹkan tó dáa ni a ń ṣe ìṣìpẹ̀ èèyàn níbi nǹkan tí ó dáa tá a bá ṣe ìṣìpẹ̀ èèyàn bí nǹkan tó dáa àgbàládá wájú ọlọ́wọ́n ọba tá a bá dẹ̀ ṣe ìṣìpẹ̀ èèyàn bí nǹkan aburú àwa ló nípinnu ẹ̀ṣẹ̀ rẹ̀ sọ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ mọ̀rú àwọn ṣìpẹ̀ táàmà ṣe anábíwa muhammad sallallahu alayhi wa sallam tó bá di jọ́ gbé dalkiyama ọlọ́wọ́ bó fún ní àwọn ìṣìpẹ̀ kan tó ṣe pò nìkan ló ní àwọn anábì tó kù wọn àbá nípìn bẹ́ẹ̀ àwọn anábì tó kù àwọn náà ní ṣìpẹ̀ tí wọ́n ṣe kódà àwọn tí wọ́n jẹ́ mùmìní wọ́n ní ṣìpẹ̀ tí wọ́n ṣe ṣùgbọ́n kálukú ò lè ṣìpẹ̀ èèyàn kan àti kó ṣe pẹ́ ní tán bẹ́ ṣìpẹ̀ ó dìzáàbù kan ṣìpẹ̀ rẹ̀ àbí kó ṣe wípé ẹni tí ó ṣìpẹ̀ èèyàn òun gan fúnra ẹ̀ ó qualify láti ṣìpẹ̀ bákan náà ìyẹn lè qualify láti ṣìpẹ̀ ẹni tó fẹ́ ṣìpẹ̀ náà ó lè deserve ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba olùmọ̀ọ́yọ̀ ń dá fún yàn ó túmọ̀ sí pé tó bá dújọ́ gbé ní alikiyama ìṣìpẹ̀ tá ń sọ̀rọ̀ ń pẹ́ yìí kò lè wáyé ẹ̀yàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda ọlọ́run ọba ń sọ fún wọn ní alukur'an ó ní wa kam min في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ọlọ́run ní àmọ́yí àwọn màláíkà tó ṣe wípé látògbé ní ṣàfàátù ṣe ìṣìpẹ́ wọn ò lè wúlò ilẹ̀ àlùbá àbí àyíyá adánàláhù lùmọ́yá ṣá òwà yàrùdọ̀ àfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún ẹni tó ń bẹ mẹ́rù ń gbà rẹ̀ láti yọ̀ǹda fún ọ̀yọ́rùdọ́ àti fún ẹni tó ṣe pé ó yọnu sí ọlọ́wọ́n bá tún ní máa ń bẹ yẹ́ṣfà ìdáhù illa bi izni tó lè lówó sí pẹ̀ ọlọ́wọ́n ọba àwọn màláíkà wọn lè ṣìpẹ̀ yẹ kankan o ilẹ̀ alimani rutadọ̀ àfi kan ṣìpẹ̀ ní kí ọlọ́run ọba tó bá yọ́nú sí sọlọ́ jẹ́ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni kéèyàn kan ní òun ṣéwù lòun àbí kíní kan lòun gbogbo ibi tó bá róhun kò ní wọ náà tániwọ́ tó ṣe pé gbogbo ojú tó bá rí oníwọ́ náà tọ́lọ́mọba láwọn màláíkà ò lè ṣìpẹ̀ àyàfi lẹ́yìn gbà tọ́lọ́mọba yọ̀ǹda àti fún ẹni tí ọlọ́run bá tó bá yọ́nú sí so ẹni tí wọ́n ṣìpẹ̀ òun lẹni tí ó qualify àbí ọlọ́run ọba ó yọ̀ǹda pínkán ṣìpẹ̀ rẹ̀ so kò séèyàn kan tó lè fọwọ́ sọ́yà so ló jẹ́ pé anábì Ibrahim alayhi salatu wassalam ó fẹ́ ṣìpẹ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba jẹ́ kó mọ̀ pé kí ni bàbá yẹn ò qualify fún ìṣìpẹ̀ ọlọ́run kó tó di ọlọ́wọ́ bá kó ṣe àforíjì fún tó bá dijọ́ gbé ní dalikiyama anabi ibrahim alayhisalatu wasalam yóò fẹ́ sí pé bàbá rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kò sọ náà bẹ́ẹ̀ inú àwọn anabi ọlọ́wọ́ bá lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni tó tún tó anabi ibrahim alayhisalatu ṣùgbọ́n bàbá rẹ̀ kú kèfèrí yìí kò dẹ̀ lè rí ìṣìpẹ̀ kan ṣe fún ló fi jẹ́ wípé à ń tara wa agbọ́rọ̀ mọ àwọn èèyàn bí wọ́n ṣe rí ẹni tó mọ̀ pé èèyàn kéèyàn ni ó ní láti bàbára rẹ̀ kọjá bó ti yẹ ẹni tí ó dúró lórí ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam èèyàn kéèyàn onírú èèyàn bẹ́ẹ̀ ẹni tó mọ̀ ìgbé kèfèrí ni ó ní láti ṣe àpọ́nlé rẹ̀ nígbà tó ṣe pé ń ṣàpọ́nlé mùsùlùmí ẹ̀kọ́ ẹ̀sìn ní eléyìí sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká máa wa kam min malakin fis samawati la tughni shafa'atuhum shay'an illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda àmọ́ yìí màláìkà tí ó ṣìpẹ̀ tó ṣe pé ìṣìpẹ̀ wọn ò lè wúlò àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run tó bá yọ̀ǹda bákanáà fún ẹni tí ọlọ́run bá bá yọ́nú sí bẹ́ẹ̀ náà ni àwọn ànábí ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó pàtàkì ta gbọ́rọ̀ mọ́ anábíwá muhammad sallallahu Alaihi Wasallam, sallam tó bá dijọ́ ń gbé ní alkiyama ọlọ́run bó fún níyọ̀ǹda láti ṣe ìṣìkẹ̀ kan أما الشفاعة الأولى إشتيا كوكو فيشفع في أهل الموقف حتى يقضي حتى يقضى بينه بعد أن يتراجع الأنبياء آدم ونوح وإبراهيم وموسى وعيسى بن مريم عن الشفاعة حتى تنتهي إليه أفاني ìṣìpè àkọ́kọ́ òun náà ni ìṣìpè nígbàtí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá kó gbogbo àwọn ẹ̀dá rẹ̀ sórí plain ground tó ṣe pé wọ́n sún mọ́ ẹnì kọ̀ọ̀kan wa tí àwọn èèyàn ńlá gún tí ara ní àwọn èèyàn àwọn èèyàn máa wú pé kọ́lọ́run kú ti ẹ̀ṣìn dájọ́ sọmọbi tí ọrùn kálukú kagun sí àwọn kan gbéra wọn lọ bá anábì adam alayhi salatu wassalam ó ní rẹ̀ ti bàbá gbogbo ọmọ ènìyàn báwa bọ́lọ̀ ń sọ̀rọ̀ kọ́lọ́n bá kó tiẹ̀ ṣèdájọ́ kó jẹ́ kankankaluku mọ́ bí tí ọ̀rọ̀ ń wó kankan sí ìlera ipò adam alayhi salatu wassalam yóò ní òun lágbára àti ṣe ìṣìpẹ̀ yìí òun rántí pé ọlọ́run bá ní kó mọ́ jésù kan nú àwọn èso àlùjànnà nínú àwọn èso àlùjànnà ṣùgbọ́n òun lọ jẹ́ òun ṣe ọlọ́run ọba látara rẹ̀ so àti sọ pé òun fẹ́ lọ ṣe ìṣìpẹ̀ eléyìí tí òun lójú lẹ́yìn yẹn wọ́n tún lọ bá anábì Nuh alayhi salatu wassalam òun náà mú excuse kan wá sí

torí pé ọlọ́wọ́ mọ̀ sọ fún anábì Isa alayhi salatu wassalam ẹ̀bọ́ ṣe gbẹ́nu al-Qur'an wa idh qala Allahu ya Isa ibn Maryama a anta qulta lin-nasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah lọ́wọ́ anábì Isa alayhi salatu wassalam ṣé ló ní kí àwọn èèyàn mú ìrẹ́ àti ìyá rẹ̀ kan sọ nǹkan tí wọ́n ń ṣèjọ́sìn fún anabi isa alayhi salatu salam yóò máa fi sí pé subhanaka mímọ́ rẹ̀ ọlọ́run ọba ma yakunu li an aqula ma laysa li bi haqqi kò tọ́ fún mi ní kí n sọ tí ó kì í ṣe ẹ̀tọ́ mi in kuntu qultuhu faqad alimta ta'lamu ma fi nafsi wa la a'lamu fi nafsi èrè ọlọ́run ọba tí n bá sọ fáwọn èèyàn pé mi àti ìyá mi kan sọ wá di nǹkan tó ń ṣèjọsìn fún èrè ọlọ́run ọba mọ̀ kò sí nǹkan tí ó lè máa rúyẹ lọ́kàn mi tí èrè ọlọ́run ọba ò mà torí pé ó mọ gbogbo kòkó ọkọ̀gbó kọ̀kọ̀ nǹkan àti alámúlóyò gbogbo nǹkan tó pamọ́ ní ọlọ́run ọba mọ̀ máa kú tí ilá máa amárítà níbi àni rabbi wa rabbakum níjẹ́ mi sọ fún wọn òní pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹ̀sìn Allah rabbi wa rabbakum ọba tó dá mi tó ń ṣe jẹ ẹ̀mú fún mi tó dẹ́yìn náà tó ń ṣe jẹ ẹ̀mú fún yín ẹni ó sọ fún wọn láti lè fi excuse ara rẹ̀ anabi isa alayhi salatu wassalam yóò wá ní kí àwọn yẹn lọ bá muhammad sallallahu alayhi wa sallam anabi yóò wá lọ yóò forí balẹ̀ yóò sì sujud níwájú al-arash ọlọ́wọ́ba ọlọ́wọ́ba máa sọ fún wípé rẹ̀ muhammad borí dìde borí dìde santorotọ́ bèrè tó fẹ́ tọ̀tọ̀ àáfún ẹ̀ sọ tí ó fẹ́ sọ wọ̀sán tọ̀tọ̀ bèrè tó fẹ́ bèrè àáfún ẹ̀ wáṣfà àtúnṣàfà ṣe ṣípẹ́ tó fẹ́ ṣe àwọn ọlọ́run bá ṣe tán àti gba ìṣìpẹ̀ rẹ̀ anabuwa muhammad sallallahu kó tiẹ̀ bẹ̀rẹ̀ dájọ́ àwọn èèyàn eléyìí ni wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n á mọ̀ ṣẹ́fọ́ àtúnṣàníyà ìṣípẹ́ ẹlẹ́ẹ̀kejì fàyẹ́ṣọ́ fi ahli jannati an yadkhulu janna a sọ fún wa pé àwọn èèyàn ó kọjá kìníkà tí a ń pè ní asirat táwọn èèyàn bá kọjá asirat yìí tán wọ́n á dé àyè kan tó ṣe pé ààyè yẹn láàrin iná àti aljanna ló wà ibẹ̀ láwọn yóò máa bẹ ọwá kú pé kí wọ́n ṣílẹ̀kọ̀ aljanna fún wa kí àwọn èèyàn lè wọ aljanna abẹ́láwọn bá subhanahu wa ta'ala kò kọwa fún àwọn ọmọ aljanna ẹni tó wá kọjá sọ̀rọ̀tù tí ó já sínú náà àmì kọ́ máa jẹ́ náà ni ṣùgbọ́n wá kú kí àwọn èèyàn wọlé anábì sallallahu alayhi wa sallam òun ló ní ìṣùgbẹ́ tán sílẹ̀kùn àjẹ́nà yìí wàhátánì ṣafáàtánì kọ́sọ̀tánì là àfáàní ìṣìpẹ̀ méjèèjì káṣìpẹ̀ pé kí ọlọ́wọ́ bá kó bẹ̀rẹ̀ ìdájọ́ bákan náà ká ṣìpẹ̀ pé kí àwọn ọmọ àjẹ́nà tán ti sọdá asirọ́ọ̀t ipe kọ́lọ́mọ bá kó ṣílẹ̀kùn fún wọn láti wọ àjẹ́nà eléyìí anabi muhammad sallallahu alayhi wa sallam nìkan lónìí wa amma shafa'atu salisa ẹ wàá rí ṣìpẹ̀ ẹlẹ́kẹta fayashfa fi man yustahaqqa an yóò ṣe ìṣìpẹ̀ nípa àwọn tó ṣe pé ó kan wọ̀ náà látara wípé wọ́n ṣe ìrìnà àbájáde àbáta tẹ́tẹ́ àbámutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ wàhálà iṣẹ́ fàátù lahu wa lisa'iri nabiyina wa siddiqina wa ghayrihim ìṣìpẹ̀lẹ̀ yìí kò ṣànábì nìkan lónìí àwọn àmì náà wọ́n ní irú ìṣìpẹ̀ yìí nínú àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn siddiqin àwọn tí wọ́n tẹ̀lé ipò ànábì ọlọ́wọ́n ọba وغيرهم أتوامين فيشفع في من يستحق النار الله يدخلها يوشي شكوى إكبر لميت يقونا إكبر يولوما بابا شمجكرو كروفون ويشفع في من دخل أن يخرج منها أوامي تسوانا يتشيك فكي ولوما kòmù ọkùnrin bẹ bẹ́ẹ̀ làwọn ànábì yòókù náà wọ́n ṣípẹ́ sọ àwọn iṣẹ́ wọn iṣẹ́ dáadáa wọn àti iṣẹ́ aburú wọn ó dọ́gba ṣerú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ní wà aljanna nípìnlẹ̀ ṣùgbọ́n wọ́n á ṣìpẹ̀ fún wọn wọn wà aljanna wọ́n ṣe àwọn iṣẹ́ tó ṣe pé iṣẹ́ yẹn ó yẹ ká tọ́ ìyá náà wò ó yẹ ká jí ìyá náà tí wọ́n bá tẹ̀ kúrò bẹ́ẹ̀ àwọn míì bẹ́ẹ̀ tó ṣe wípé iṣẹ́ títí wọn táṣe níṣẹ́ aburú ó pọ̀ àwọn ó wọ náà látara eléyìí ṣùgbọ́n lópin ìgbà tó ṣe pé at-tawhid ìmọ̀lọ́wọ́n bá lọ́kàn ṣoṣo tó bá ń bẹ pẹ̀lú ìyàn ẹnìyàn para kúrò nùnà tó ẹ ló fi jẹ́ pé àáfàá tó lòun ṣe wá àti fún àwọn èèyàn olórí tó gbọ́dọ̀ máa emphasize náà ní at ìmọ̀lọ́wọ́n bá lọ́kàn ṣoṣo ẹni tó ń gúnra fún àlùjànnú àbò ń kan àbò ń jẹ́jẹ́ fún àlùjọ̀nú ní àbíṣẹ́wù kan ìròyìn ẹ̀bẹ́ ò ní sin nínú ìsìláàmù ẹni tó ń ké pé orúkọ àlùjọ̀nú àbò ń ké orúkọ ṣéwù kan àbí orúkọ ànábì kan ló ń pariwo tó ń fà gẹ́gẹ́ bí iṣẹ́ ìròyìn ẹ̀bẹ́ ò ní pinnu àlùjọ̀nú tàbá láwọn ànábí ọlọ́wọ́ bá àwọn olùgbàgbọ́ òdodo wọ́n sì kò lè rí ìṣìpẹ̀ kankanú àwọn ànábí ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni kò lè rí ìṣìpẹ̀ àwọn ẹni ọlọ́wọ́n ọba ẹni tí wọ́n á ṣìpẹ̀ ẹni tó qualify ìyìn òdèlé qualify àfi kó jẹ́ muwahidun ẹni tó mú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo kò gbóná fún nǹkan ní lẹ́yìn ọlọ́run kò gbára lé nǹkan ní lẹ́yìn ọlọ́run kò jẹ́jẹ́ fún nǹkan ní lẹ́yìn ọlọ́run kò pé nǹkan ní lẹ́yìn ọlọ́run kò sí nǹkan ní lẹ́yìn ọlọ́run náà ó kú sáwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan iṣẹ́ ẹ̀ṣẹ̀ yìí òun ni ó yẹ kó fi wọná ṣùgbọ́n iná tí ó wọ̀ kún ṣe náà gbére irú àwọn yìí anẹ́sọ́lọ́ asọ́lám ó lè wá ṣìpẹ̀ wọn irú àwọn èèyàn bí àwọn ẹni ọlọ́wọ́ bá wọ́n lè ṣìpẹ̀ wọn àwọn anábí ọlọ́wọ́ bá lè ṣìpẹ̀ wọn àwọn màláíkà ó lè ṣìpẹ̀ wọn kódà àwọn ìtàwọn anábí ọlọ́wọ́ àwọn ẹni ọlọ́wọ́ àwọn màláíkà tí wọ́n bá mọ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó lè ṣìpẹ̀ wọn ló fi jẹ́ pé anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ike tó bá dìjọ́ yẹn ọlọ́wọ́ máa sọ yí pípé ní ṣafa'ati almalaika wannabiyun walmu'minun àwọn màláíkà ti ṣìpẹ̀ àwọn tí wọ́n ṣìpẹ̀ àwọn anabi ọlọ́wọ́ sèyí tó wá kù òun náà ní ìkí ọlọ́run ọba ìṣìkẹ́ tọlọ́run ọba allah subhanahu wa ta'ala yóò wá kó àwọn èèyàn kan jáde nínú jahannam nínú náà àwọn yìí tọ́kọ́ kó jáde kúrò nínú náà lẹ́yìn ìgbà tó ṣe pé kí ni sọ́ọ̀rọ̀ ọmọọmọni wọ́n ti dà gẹ́gẹ́ bí ògùn náà tó ṣe wípé wọ́n ti dà gẹ́gẹ́ bí ìta lè pè ní ewu lẹ́yìn ọlọ́run bó wá ṣípẹ́ wọn wọ́n wá sọ wọ́n dọ́mọ àjẹ́nà wọ́n wẹ̀ wọ́n lẹ́yìn ẹ̀ wọ́n sọ wọ́n kókun wọn sínú àjẹ́nà ìṣípẹ́ náà lélẹ̀ yìí àwọn kan wọ́n á ṣípẹ́ wọn tán ní wọn náà tó ń bó ti jẹ́ pé wọ́n ṣe àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan láti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìpèyí tí èèyàn máa ń sọ òní pẹ́ni tó bá ṣe lé ìyó wọ̀ náà ṣùgbọ́n lágbájá ọmọ lágbájá òun wọ náà o mọ tí ó padà jẹ́ àtibọ̀tà ẹni tí ó sọ pé yóò wọ̀ náà ó ṣe é ṣe kó yí padà kó gbà fọlọ́wọn ọba kó mọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ la kì í sọ fún yẹn pé lágbájá ọmọ lágbájá ò wà àlùjánnà torí pé ẹni tó sọ pé yóò wà àlùjánnà ìfá kó wà upright yìí kò túmọ̀ sí kò lè dọ̀la kó yí padà tó bá sọ pé yóò wà àlùjánnà tó lè yí padà tó ní kó ń ṣiṣẹ́ mú ṣé yóò ṣe wà àlùjánnà náà bóyá ó ń ṣe iṣẹ́ kèfèrí fọ́nàwọn bá kó ṣàánú wa ẹlòmíì lè ti dúó déédéé látara àwọn ọ̀rẹ́ burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀kan rí pé yóò yáyà kuyà ni yóò bá dẹni tí ń ṣe bọ yóò dẹni tó ń pè nǹkan bí lẹ́yìn ọlọ́ látara àwọn ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotori náà àní sọ pé lágbájá ọmọ lágbájá iná ló ń lọ lágbájá ọmọ lágbájá ó wà àlùjánnà ẹni tó lè sọrú ẹ òun náà ni ọlọ́run ọba tó dá wa ẹni tó lè sọrú ẹ òun náà ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam látara ìmọ̀ tí ọlọ́run ọba fi máa ṣùgbọ́n káfá kan wò tuntun pé ńlágbáyà ọmọ lágbáyà iná ló ń lọ ìdí ó sọ ni wípé ẹni tó bá ṣe báyìí báyìí báyìí yóò wọ náà ẹni tó bá ṣe báyìí báyìí báyìí yóò wà lìjẹ́nà ṣùgbọ́n lágbájá ọmọ lágbájá o mọ tí ó jẹ́ àtìbọ̀tà rẹ̀ o lè aná fún o lè lé àlìjẹ́nà fún. tó ẹni tí kò bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba yóò ṣe kí ni yóò padà wọ àlùjánnà bóyá lẹ́yìn ìgbà tó bá jíyà iná fún àwọn àsìkò kan ṣùgbọ́n tó sáfihàn ni pé yóò padà wọ àlùjánnà tó bá ṣe pé ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba bẹ́ẹ̀ lẹni tó ṣe wípé ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó kú lórí ẹbọ ní tó sáfihàn òun ni pé yóò wọ náà kò ṣe pé yóò wọ nìkan yóò ra sínú náà yóò sáfihàn ṣùgbọ́n àkàlẹ́ sọ pé lágbájá ọmọ lágbájá tó ṣe pé àmọ̀ kó kú lórí kèfèrí kódà kó jẹ́ kèfèrí ìsìn àti sọ pé òun wọ̀ náà níta sọ òun náà ni pé ẹni tó bá ń ṣe báyìí yóò wọ̀ náà ẹni tó bá ń ṣe báyìí yóò máa bẹ́nu náà lọ gbére ṣùgbọ́n individual kan àní point àbí kárẹ́ẹ̀jì ìpé individual yẹn wọ́n ni Abu Lahab arẹ́rìí pé kí ni yóò wọ̀ náà yóò náà ni fẹ̀ràáwò ẹ̀rí pé yóò wọná yóò rá sínú ààrẹ yóò fẹ́nita bá ṣúwọ̀ pé kú lórí kèfèrí tí ó sí dáàtù ń bẹ̀ ẹ̀rú yóò ààbùkù yóò wọná ṣùgbọ́n yàn kan jẹ́ kèfèrí kíyàn kan orúkọ kèfèrí kan ayé tó ṣe exist Trump sọ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kéfèrí yóò wọná kò sí pé yóò wọná nìkan yóò ra sínú náà ni ẹni tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mù yóò wà jẹ́nà ó lè jìyà díẹ̀ kó tó di pé wà jẹ́nà ó lè lè má jìyà rárá tí wà jẹ́nà ṣùgbọ́n lágbájá ọmọ lágbájá tó jẹ́ mùsùlùmí sí tààjọ́ ń kírun tààjọ́ ṣe pé àwọn máa jẹ́nà ni ò lè sọ bẹ́ẹ̀ torí pé ò mọ tí ó jẹ́ àtibọ̀tán ẹ̀ lọ́la àbẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó ti gbogbo wa ká ní àtibọ̀tán dáadáa anábọ̀wọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká ma gbogbo eléyìí ó ní wa yukhrijul lahu minan nari aqwaman bighayri shafa'a àwọn kan ọlọ́wọ́ ọba yóò yọ wọn kúrò ní aljanna láì ṣe pé kan ṣe pé wọn bi fadlihi pẹ̀lú àánú rẹ̀ ni pẹ̀lú ọlá rẹ̀ ni wa rahmati àti kẹrẹ̀ ويبقى في الجنة فضل عمن دخلها من أهل الدنيا فينشئ الله لأقواما فيدخلهم الجنة أي يشك نوال الجنة تشويبه الله سبحانه وتعالى يدوي يوفي فيه وأصناف ما تضمنته الدار الآخرة من الإساب والثواب والعقاب نعم إشباكاته tó ṣe pé anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó ma ṣe òun náà ni ìṣìpẹ̀ ẹni tó jẹ́ ọ́nkù rẹ̀ tí a mọ̀ sí Abu Talib eléyìí náà ìṣìpẹ̀ tí ó wà peculiar tánàbí sallallahu alaihi wasallam ó wà peculiar sí anábíwa muhammad sallallahu alaihi wasallam òun ni pé ìyá kèfèrí yóò jẹ́ ìyá tí ó pọ̀ ṣùgbọ́n Abu ó gbìyànjú fánàbíwá Muhammad sallallahu alaihi wasallam púpọ̀ òun ló tọ́ láti kékeré kódà ìgbà tó bẹ̀rẹ̀ ma jẹ́ iṣẹ́ ọlọ́run ọba kò gba ìsìláàmù o ṣùgbọ́n ìjẹ́ bàbá sọ́mọ ó sì ń ṣe ó ń dáàbò bò ànábì wa Muhammad sallallahu alaihi lọ́dọ̀ àwọn ìfìrí ẹgbẹ́ àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ wọ́n ń tijú rẹ̀ láti fẹ́ fi sùtá kan nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam that is wọ́n tijú ẹ̀ wọ́n fi fi sùtá kan ìgbà tí bàbá yìí wá kú inú ànábì bàjẹ́ sallallahu alayhi wa sallam kí ló fà á tí mo ànábì fi bàjẹ́ ó di ẹni tó ṣe dáadáa sí mi tó báyìí ó wá kú lórí àìjẹ́mu wáhìdì ẹni tó mú ọlọ́run ọba aláàkùn ṣoṣo ó kú lórí ẹ̀sìn bàbá rẹ̀ Abdul Muttalib tó ń ṣe ẹ̀sìn ká máa pè nǹkan míì máa gúnra fún nǹkan míì máa jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run so ẹni yìí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam bá ń jẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ọba subhanahu إنك لا تهدي من حببت ولكن الله يهدي من يشاء إيه محمد أو لفن توبا نفع كنت تقول نفع ركواني أفكو منا ولكن الله يهدي من يشاء ọlọ́run ọba ما في منا أنتم ẹni tó ń bẹnu èròǹgbà rẹ̀ tí ń bẹnu ìgbà mí èyàn ó máa ṣe wá sí yóò wúyàn kú ṣe wípé lágbájá ọmọ lágbájá kó tiẹ̀ gba nǹkan ń sọ yìí bóyá lára àwọn tó lórúkọ nínú ìlú ni bóyá lára àwọn tán nípò ni pé tán tẹ́ tá à ń sọ ìkẹyìn tiẹ̀ gbá yóò wúyàn ṣùgbọ́n kò sí ní ọṣẹ lè ṣe é tó tí ò bá sínú ìmọ̀ ọlọ́run ọba tí ò sínú àkọọ́lẹ̀ tí ó sì ní èròǹgbà ọlọ́wọ́ ni yóò bá yóò kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ni ẹni yóò nígbà irú ẹ̀ ni Abu Talib ó wu anabi Muhammad sallallahu alaihi wa sallam kó tiẹ̀ gbà tó ń sọ débi pé ńgbà tí bàbá yìí fẹ́ jáde láyé anabi tún lọ bá pé ya am ìrẹ́ ọkùnrin kó la ilaha illallah ẹni gbàgbọ́ nu la ilaha illallah kẹlmata tó ha jùlọ alaka ìdọ́là gbọ́nà ìtẹ́ ẹ̀bá sọ eléyìí ó jẹ́ kẹ́mi evidence ṣùgbọ́n Abu Talib ó mọ̀ ntánabi ń béèrè lọ́wọ́ ó mọ̀ pé kò ń ṣe tó ń bèèrè tó kẹ́kọ̀ọ́ sọ pé la ilaha illallah pọ̀pọ̀lọpọ̀ méjì máa sọ lórí yóò sọ la ilaha illallah tán òun náà lẹ́tún bá ibi tán ti ń bọ̀ ibi tán ti ń bọ̀ pẹ̀ yóò sọ la ilaha tán òun náà yóò tún champion ọ̀rọ̀ eégún yóò champion ọ̀rọ̀ ẹ̀yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn la ilaha illallah yóò gbọ́ ṣe Òṣogbo lọ lẹ́yìn la ilaha illallah òun ni ó máa bá wọn participate gbogbo àwọn nǹkan tí yóò bẹ́ sí mu àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀bọ̀ yóò yẹ tún sọ lá ilà ìlàlá àwọn kèfèrí mẹ́kà wọ́n mọ̀ tún lá ilà ìlàlá kọjá arun táwọn atánpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ṣe lóyìí àwọn mú ànábì sọlá sánlẹ̀ ọ̀tá nítorí lá ilà ìlàlá wọ́n ni àjáàlá alìyàtà ilà ànúwàhìdá iná hàrà làṣẹ́ nùrújà ẹ máa wọ́n ọkùnrin iṣá oníkàwọn kama gbára lé nǹkan mi lẹ́yìn allah inna hadha la shay'un ujab eléyìí nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ ni eléyìí nǹkan tí ó jẹ́ nǹkan ìmọ̀ ni eléyìí ni nǹkan tó ṣe wípé Abu Talib tó dúró lórí àti wáyé padà ó ní lára gan nítorí padà sọ gbẹ̀yìn náà ni pé annahu ala millati Abdul Muttalib wípé rẹ̀ Muhammad gbogbo tó sọ mú gbọ́ ṣùgbọ́n ìlànà bàbá mi náà mo ṣì wà lórí ẹ̀ ní tó kúlé lórí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam banújẹ́ ọlọ́run kí ló ń banújẹ́ fún ó gbó gbìyànjú fún ó tó ẹ láti kékeré ó ṣílé mọ́ innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi bá ní fi mọ́nà ẹni tó ń bẹ ní èròǹgbà rẹ̀ kò sínú èròǹgbà ọlọ́run bá pé yóò mọ́nà yìí kò sínú àkọọ́lẹ̀ kò sínú mọ́ ọlọ́run ẹgbẹ́ yóò mọ́nà so wákàṣí gbogbo gbìyànjú tí ó gba aládá gbìyànjú tó ṣe ṣùgbọ́n kí ni ẹni yìí kò ṣọmọ aljanna ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala ó gba ìṣìpẹ̀ ànábì kan kí ní ṣìpẹ̀ òní kó jẹ́ kí Abu sallallahu alaihi wasallam ló fi ní ọlọ́wọ́ ọba ó ṣe fún nàálẹ́yìn nínà that is iná bí àwọn ìta lè pè ní ògúnná ní èṣe bàtà tí ẹ̀ yóò fi ògúnná ṣe bàtà that is ògúnná yóò bo ẹsẹ̀ rẹ̀ bí bàtà bá wọ bàtà Ànábì sallallahu alaihi wasallam yaghli minhuma dimaghuhu ọpọlọ rẹ̀ yóò máa wó ni ẹ máa mú ògùn náà kékeré kẹtọ́ ra sọ́ síyàn ní ẹsẹ̀ ìyẹn náà mọ bí ìdààmú ṣe báyàn káwá ní ògùn náà oníwé yóò ráùndì yóò sọ ráùndì ẹsẹ̀ èèyàn bí ìgbà tí ẹ̀yìn ẹ̀ wọ ní bàtà Ànábì sallallahu alaihi wasallam ní yaghli minhuma dimaghuhu ọpọlọ rẹ̀ ó máa ó látara ẹ̀yìn òun ni ahwanu ahli nari adaba ẹni tí yàrá kéré jù bó wà lẹ́ tó ṣe pé ògùn náà ó mú dárò ní bó ni ẹni tó pé ògùn náà ó mú dárò bó làwọn àyè ó ṣe ṣùgbọ́n tí Abu Talib náà ìyà yẹn kan fúyẹ́ ìyà tí ó mọ̀ bẹ̀lọ gbére ìyà tí ó mọ̀ bẹ̀lọ gbére ló fi jẹ́ pé ayé ta wáyé ẹ̀jẹ̀ káwọn jẹ́ kí àwọn ọ̀rẹ́ kan ṣì wá lọ́nà káwọn jẹ́ kí àwọn aládùúgbò kan ṣì wá lọ́nà káwọn jẹ́ kí àwọn mọ̀lẹ́bí kan ṣì wá lọ́nà torí pé ayé tá a wá yìí ẹ̀ẹ̀kan náà ni wọ́n wọ alẹ́ méjì ẹni tó bá ti gbé gbági ó gbé gbági nu kọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so eléyìí òun ni aṣèfàáàt ìṣìpẹ̀ tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ó ṣe ìṣìpẹ̀ tí ó ṣe àwọn mùsùlùmí inú oṣù wọn ṣìpẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n ṣìpẹ̀ fún lẹ́ni tí ó qualify anábì Ibrahim alaihissalatu wassalam lẹ́bi ta sọ yóò fẹ́ ṣìpẹ̀ fún bàbá rẹ̀ yóò ní eré ọlọ́wọ́ bá olóòdì dójútì mi yìí ìdójútì wo ló ń jẹun pé kí bàbá mi kó wọná ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní rẹ̀ Ibrahim kò sọ́nà ń bẹ ooru abẹ́rẹ̀ tó wá wo yóò rí pọ́n ti sọ bàbá àwọn di ẹran tó ṣe gbóhùn ó sọ sínú náà kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa àwọn àtàwọn ẹbí wa àwọn ọmọ wa àwọn òbí wa kọ́lọ̀ ọba kó ṣe gbogbo àjọ ọmọ àjẹ́nà kó ṣe gbogbo ẹni tó ṣe pé yóò nípìn nínú ṣàfáà àdábíwa muhammad sallallahu alaihi wasallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك